أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدو بلوسيو الله أترى لكم كاتيك فانسوجة النبوة محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kọ́mọ bánà bíi àti àwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín ètò wa dáwọ́tò lè hàk ìpèpè òdodo èyí tí wọn ò lù tí mọ́ndé sí tùgbẹ̀nì kọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ friday báyìí àwọn ìsọ́sù wa tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ní ìyànà bódìjà central mosque wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní àṣálẹ̀ tòní àwọn náà ni alimami suleiman muhammadu awal amubiyaya kọ́nà balikọ́lá kójú kí a rí wọn pẹ́ bẹ́ẹ̀ tí n bá ní sàlàyé lọ nínú àwọn àmì tí a tún ma dá Allah subhanahu wa ta'ala tá a tún fi máa dá ma òun náà ni wọ́n tún máa bá ní tẹ̀síwájú falyatafaddal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف الصلاة السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون لكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظم سلطانك صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó sì wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkíró àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọrọ bàrà ti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí ànábì o bá sàlékún ọ̀la rẹ̀ dákun kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa à ń tún fi àsìkò yìí kíra wa pé a kú oríire sí orí ètò ìpèpè òdodo tí wọn ò lù yìí ní alẹ́ yìí insha allah rahman ntaama tẹ̀síwájú lórí rẹ̀ òun náà ní nǹkan tí atọ́kùnbánisàlàyé lẹ́ẹ̀kan lórí àwọn ìmà tí Allah subhanahu wa ta'ala fi ń dá wa padà sọ́dọ̀ ara rẹ̀ jọ́jàre nínú ẹni tí ó gbọ́ tí ó soríire ni ojúmi àtẹ̀yìn ọ̀wà má jẹ́ kí shaitan má jẹ́ ó gàba lórí ọpọlọ wa à ń sọ bọ̀ ní ìjẹ́jọ́ wípé Allah subhanahu wa ta'ala ń sọ wípé amman yujibul muttarra idha da'a ta lẹ́nì náà sẹ̀ tí máa jẹ́ pé ẹnìtọ́ náà bá pin mọ́ tí ó sì dáhùn kódà àfàwọ Abu Hatim wọ́n gba ìwáyà ìwá wípé táìmù kan ń bẹ tó jẹ́ wípé àfà Ubaidullah ibn Abi Salim ó ní dákọ̀lá alayya Tawus àfàwọ Tawus tí wọ́n jẹ́ as-San'ani al-Yamani àfàwọ Tawus wọ́n wá bẹ́ẹ̀ wọ́n gbàtàrà mi ọ̀yà faqultu lah mo sọ fún àfàwọ̀ wípé ud'u Allah li ya aba abdulrahman aba abdulrahman bẹ́ẹ̀ lọ́n fún mi káàárẹ̀ yọ lọ ara nìmi fakọ́l afáwa mìíràn báyìí pé ń tààtò ẹ má máa gbé abẹ́ mà udu'u li nafsik ìwọ gangan tára ni ni ọ̀sàdúrà fúnra rẹ̀ wọ́n mọ̀ gbà afa kílẹ̀ rẹ̀ ti sọ báwọn afa wà ní à fa innahu yujibul mutarra idha da'a bí ṣe ń si ọ́ tó ìwọ ló yí ọ tó bẹ́ẹ̀ tó o bá wá lè sọ fún tẹ̀mítẹ̀mí bó ṣe yí ọ yóò tètè gbọ́jú bẹ́ẹ̀ mi ó sì sọ lọ ṣàgbéǹkan kò sí ni torí ntọ́sọ̀ ni wípé ta ni máa jẹ́ pé ẹni ọba pè é nígbà araba ní kò sọ pé ta ni máa jẹ́ pé ẹni tí wọ́n bá bá pè nígbà taraba ní eléyìí ń jẹ́ ìtọ́ka fún wa wípé a máa bẹ lọ́hùn subhanahu wa ta'ala fúnra wa ni àyè máa lọ rèé gba alábàgbẹ̀ kò sí inú ẹ̀sìn kéèyàn lọ rèé bá àfa pé ìwọ ni wàá máa bá ń bẹ lọ́hùn kò sí inú ẹ̀sìn júwe mi bó ní ìsinsin lọ́hùn o ń bẹ inú ẹ̀sìn eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn kò mú jálọ ẹ̀rí ni ẹ̀rí rèé báni bí sèé máa ṣeré ẹ ń bá wà bá sàrà ànàbí ọ̀sọ̀ pé lọ́ọ́ máa ṣe báyìí lọ́ọ́ máa ṣe báyìí káwá pé ànàbí wa kó gbá kágbọ̀n ọwọ́ akọrílẹ̀ nìkan ń lọ́ọ́ bá sọ yàsín kalẹ̀ bá sọ kan kalẹ̀ ànàbí ò ṣeré wọlọ́jà kò sọ̀rọ̀ àjẹ́ àmú mẹ́jẹ́ àgbàbẹ̀ dọ̀tó òdodo àjẹ́ àmú mẹ́jẹ́ àgbàbẹ̀ dẹni ìbínú ìwọ náà ọba ṣe ń rọrùn fún gbogbo wa síjọ́ ni rẹ̀ wà tọrọ gà lónìí tí wọ́n di àfa fún wa gẹ́gẹ́ bí àfa wa ibùnú asakir alhafidun asakir wọ́n gba àríwáyà kan wá wọ́n ní nǹkan ìṣẹ̀lẹ̀ ọ̀nbẹ́nu dàrú damasco wọ́n ní ẹnìkan bẹ wọ́n máa ń pe àfa àwa yẹn ní abubakar ibùnú muhammad ibùnú dawud adinwari wọ́n ní ọkùnrin kan ní ukari alabagulinle min damasco ilà baladi zabudani mò ń gún ẹsẹ̀ bá kàmí lọ lọ́dún kan láti Damashko Damashko yìí òun lọ jẹ́ kápítà Súríà làwọn ń pè lárúbáwá Síríà ni à ń pè léèbò ọlọ́run rájà kó so rẹ wàláhì lẹ́dí láìláì láwà Súríà ń gbóná ju ojúmọ́ báyìí mọ́sá àbáni bututu bẹ́ẹ̀ ìtàjẹ̀ ilé ìpààyàn mọ́sá àbáni bututu bẹ́ẹ̀ torí ibẹ̀ ń gbogbo wọ́ọ̀ darí padà sí nígbà táyé bá ń lọ sópin ó ń sìn níbi táwọn ànàbí ọlọ́run tó pọ̀ jù láyé ibẹ̀ ni àgbéjù wọn lọ méjì súrí ọ̀dàrú wọn làjà kò sọ̀rọ̀ gbogbo bí nǹkan náà ti ń dàrú ìwọ à ń lo ayé yìí láti máa bì ọ́ pé amman yujibul mutarra ara ni wá pẹ̀lú ìtàgẹ́lẹ̀ ojoojúmọ́ ti ń ṣẹlẹ̀ ní súríà yìí tí ọba wa ṣẹlẹ̀ ń bẹ́ mà méjì ọwọ́ nàìjíríà yìí náà wọn làjà kò sọ̀rọ̀ síjú rẹ̀ wá gbogbo àti ẹ̀ ń gọ sábẹ́ ẹ̀sìn láti máa dàlúrú mọ́sà àbáni bututu sẹ́mi wọn já pàdé rẹ̀ lẹ́ńtọ́ yọ̀nù sí wa àfáwà ìlóhùn wa ń lọ òun lọ farokiba mẹ́rin dáàtà máa rọtì rọjò nù bí mo ṣe máa ń lọ tí mo máa ń bọ̀ nílùú inú ọkùnrin kan wá ń bẹ ọwá onáàgùn nǹkan kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ń jọ kan ọ̀nà famuru náà rabadi turuk awájọ ń kọjá lórí lọ́jọ́ àná àwọn ọ̀nà kan ohun tó ń wá ní à méjì àgbọ́nà ọ̀nà ibi tó fẹ́ gbà yìí ọ̀nà yẹn jìn sọ́nà ibi tá à ń lọ ah, mo wá ní ọ̀nà bonika gbà ó ní à khudhi fi hadhi ọ̀nà bíi táwọn afẹ́ máa gbà yìí kí ló tó fi ní ká gbà bí oníyà fahina akrob eléyìí ó jẹ́ àtètè dé ṣé bí zabudani lọ́nà lọ oníbẹ̀ ni à eléyìí ó jẹ́ àtètè dé bẹ́ẹ̀ mo bá ní kò burú la khibrata li fiya èmi ọ̀wá máa ojú ọ̀nà wo ìwọ náà ní kọ́ máa lídìí wa lọ àwọn ní àkó ẹsẹ̀ ibi tó jìnnà nàbà lọ nàbà lọ ó ní fasalakinaha fantahayina ila makani wa'arin wa amik nígbà tá a dá àárín kan bí ìsàlẹ̀ kòtò tó dín kéèfù ńlá ó nígbà tó òun dé bẹ́ẹ̀ báyìí wà fi ìkọ́tìlá kẹfìr òun ti rí àìmọye orí èèyàn tó ti gbẹ bí apẹ́ èèyàn bí ẹsẹ̀ tí wọ́n ti pa á bẹ̀ à ah! fọkọ́lẹ́lì ọkùnrin bá ní amsik rasal bagel ata anzil ọ̀ya mú orí ìbákarẹ̀ ló ti ń tiyan sọ ó lòun sáà mú lónìí lòun sáà ń wò sí ìwòsàn bọ́kùnrin sì sọ̀kalẹ̀ báyìí wà tàṣàmàr tàṣàmàr lè lọ́wọ́ ni kéèyàn máa kápá aṣọ wá sí ọ̀nà bíi apá báyìí bíi ẹnì tó fẹ́ múra àjà ó ní wájà máa àlàyé àfihàn àbá alayhi thiyaba ọba fún aṣọ rẹ̀ pọ̀ báyìí wasala sikinan sikinan ma'ahu wa qasadani bó ṣe yọ ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nu àṣepá ìpààyàn lọkùnrin àsọtàn mi gba ojú ọ̀nà yẹn ni afáà náà ń wọ̀tún òun ó sì òun ò rí ẹnì kankan tó ń lè pè á ṣe ń tọ́ fẹ́ ṣe fún mi rèé o fàfàrọ́tù mi ń bẹ́ẹ̀ níyàdé yìí pàtàbí yanni mo sáré bó ṣe kóbò mi nù ń gbọ́ rẹ́mi rẹ́mi fànà ṣàtúhùn lọ múnijọ́ nítorí ọlọ́run dákun mo ní burú khudil bagula bima alayhi sọ ọmọ pé èmi mo ní bàákà yìí àti gbogbo àwọn ẹrù tí mo kó sórí rẹ̀ nǹkan olówó ibi ẹni bẹ́ẹ̀ gbàbá ká gbẹrù mi dúkìá rẹ̀ ẹ̀mí mi náà ni ọba ń filẹ̀ ó ní ìnàmà òrìdù kọtìlák mo ti mà pé bàákà ti di tèmi ẹrù orí rẹ̀ apilẹ̀ ti di tèmi tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ ń gangan ní kọ̀kọ́ gbà kí n tó mọ̀ ní a ah! ó ní fàkọ̀ wàftuhùn lọ́à mo ní mo fọlọ́n dẹ́rù bàápọ̀ kọ̀ dáhùn ah lónìí wàlí òkúbàtà lèmọ̀ yàkùbàlì ẹni tí wọ́n tún fọlọ́ ń bà lórí àìdátọ́ fẹ́ ṣe tí yóò tún gbọ́ ìyàtọ̀ lọ́n lòun ó fi jẹrú ẹni bẹ́ẹ̀ mo tún fi ìyà ìdẹ́rùbà kọ̀dáhùn ó ní fastas lamtu báyìí na yàrá yìí kò sí tí mo fẹ́ ṣe mọ́ kúnlẹ̀ mo bá kúnlẹ̀ ah! mo wá ń sọ fún pé ń rọ àyíta hàn tẹ̀tùrúkà ni hàtà òsọ́lì àròkè àtẹ̀yìn ó dáadáa kun tí ẹ̀ fi mí lọ́rùn lẹ̀ mo ti gbà pé ó ní pípa náà ni ṣé pípa náà ni díẹ̀ yẹn náà fi làrákà méjì náà dákun bí n bá tiẹ̀ kú òlàyé kí n mọ̀ pé n tó mọ̀ fẹ́ fi pàdé ọlọ́nu ọba ni sọ́ọ̀lì wà á jìrì sèrè ká méjì sẹ́jú ìlà àfi kíyàn ntòkè o oṣù mẹ́ta ń dúró ah, ọkùnrin ní fakumtu usọ́lì farutajà alayya alukur'an tí wọ́n bá ní pé irtajà alukur'an ala fulani mo dìde láti mọ̀ kí n lọ báyìí wàláyé ń ọmọ ti ń kà máa nù kúránì ahọ́n mi lè bẹ́ẹ̀ mo fọkọ̀ kánú àwọn afáwọn aláṣìírí ń gbòòlè wádùúgbò wọn ń fa ṣe ń fa sọ́hùn àfáàní bó ṣe agbọ́ pé wọ́n ń kẹlẹ̀kùn ní wọ́n fẹ́ẹ̀ dọ́dọ̀ tàn báyìí máa ṣe gbági nù wọ́n sàrọ̀ lákọ̀ọ́kọ́ káwọn bẹ̀rẹ̀ náà fìlà báyìí ìṣòde wọ́n tún sàrọ̀ nígbà wọ́n sàrọ̀ láti débi fourteen sàn sàn so náà wọ́n máa bá ro ìlọ̀ láì lẹ̀ sàrọ̀ wàlámọ́ báwọn dúró báyìí fatia ò ṣe é wí ahọ́n ti gan ìbẹ̀rù a máa pè bẹ́ẹ̀ irú bẹ̀rù yẹn tó bá jẹ́ pọ́lọ́ lókùlẹ́mí èèyàn ẹni ní fartajà alayya al-Qur'an falam yahdurni minhu harfun wahidun fatia gan fatia kò wà lẹ́nu mi n ò lè dá fatia kà á ó ní fabaqitu waqifan mutahayyiran wa huwa yaqul he he Frank he Frank ya rajul ó ní bẹ́ẹ̀ ni mo sì mo wá dúró lẹ́yìn tí ń dààmú dáàbò kọ́ mọ̀ pé ń wí nǹkan lórí irun nígbà yìí rí nǹkan kan ìbẹ̀rù ti kó gbu ọpọlọ mi lọ bẹ́ẹ̀ ló ń pariwo mọ́ mi wípé ṣé èsì náà ni ó ní fa ajúrò lọ alàlìsá ní ìlànsọ́lẹ̀ kan wípé ọlọ́run ni ó mú ahọ́n yẹn ó ní ó mú sọ̀ǹtì ọ̀sọ̀ lásìkò náà kìí ṣe pé ẹ̀dọ́ ò lè dára ẹ̀gbìn torí ìbẹ̀rù bojo ìnira yóò ti mú yàn ọlọ́run wá ń fi gbólóyìn sórí ahọ́n wípé amma yujibul mutarra idha da'ahu tá a lẹ́nu máa jẹ́ pé ẹni tọ́jẹ́ wípé ọ̀nà pin mọ́ kò sí nǹkan kan mí ìmọ̀ lọ́pọlọ ẹ̀ àfẹ̀mí ọlọ́run ọba yìí tí ń bẹ́ẹ̀ wà bá ń ṣe é yàn tọ́jà pé mi ló kù lórí ahọ́n rẹ̀ wọ̀nyẹ́ chifu sùn tí sì máa ń múnira kú òfun yàn tá a wà ló ń tọ́ èmi ọlọ́run ni ó lóun wí gbólóhùn tó báyìí fáyidà anabi fáàrí sí nìkan akpala mi family fáàdí bí mo ṣe ránì kanu ti ń gẹ̀sìn bọ̀ ó ti dúró báyìí níbi ẹnu ọ̀nà kéèfù yẹn ibi ọ̀gbun yẹn wàbí ẹ̀dì ìṣẹ́rẹ́bà ó ti mú bí ọkọ̀ ńlá báyìí lọ́wọ́ rẹ̀ fárọ̀mà bí àrọ́júlà bó ṣe jùmọ̀ ọkùnrin fàmà àtọ̀ àt fò àdà ìntọ́lẹ̀ báyìí kọ̀tàṣe bí ọkàn rẹ̀ báyìí ibẹ̀ lọ́bọ́sí fàkọ́rọ̀ sọ̀rí bó ṣe nàlẹ̀ tọkùnrin yẹn kú nìyẹn ó ní ẹ̀yìn fata alakto bil faris mo bá gbẹ ẹni tó gun ẹṣin mú mo gbà mọ́ báyìí pé a ah, ò ní lọ o mo ní bilayi mana ant dákòtà ni wọ́n ń wọ̀ mọ́ rí láàrin iná ó ní ana rasulullah ilẹ̀ di yujibul mutara ìdàdàá ọ̀kan nù àwọn òjíṣẹ́ ọlọ́run ni mí tí máa rán mi láti lọ rè jẹ́ pé ẹni araba ni tí ò wá pe nǹkan mímà lásìkò yẹn àfọlọ́wọn ọba subhanahu wa ta'ala wa yakshifu tí ó wà mú ìdẹ̀kùn wá lẹ́yìn ìgbà tí ìnira ti dé haran haran ó ní fàkọ́tùlù bágùlà wàlà hamla bí mo ṣe yára mú ìjánu tí ń bẹ lẹ́nu ìbáka mi àtẹrù mẹ́nu hmm. wọ̀rọ̀ jáàtù sálíman bí mo ṣe padà lẹ́ńtọ́ là nìyẹn tí mo lọ gbọ̀nà ibi tó yé mi tí mo mọ̀. Allah subhanahu wa ta'ala wa ń sọlẹ̀ yìí wípé òun lọ́ba tó máa ṣe báyìí eléyìí gbogbo ẹni tó bá lè máa bọ́lọ̀ wọn bá rẹ̀ lò pẹ̀lẹ́ mi òdodo báyìí wàláyé yọmọ rí mọ́lọ́wọ́n subhanahu wa ta'ala káwá padà ọwọ́ tó ń fún wa wípé amman yahdikum fi dhulumatil barri wal bahar taalẹ̀ nínú ẹ̀sẹ̀ tí máa ń fọ̀nà mayìn nínú òkun torí ilẹ̀ àti tinú omi bókun bá kùndé tẹ́ ẹ wà lórí pápá tẹ́ ń sẹ́rìn àjò nígbà tá à ń sọ pé kò tí ì sí street light kì í jẹ́ bẹ́ẹ̀ kò sí kankan ta ni máa jí ẹ mọ̀nà ṣé bó ni ó mú ìràwọ̀ jáde láti sánmà tẹ́ ẹ máa fi ìràwọ̀ ìmọ̀nà lọ́sọ́nà kíni o lọ́sọ́nà ibi tí ẹ̀ ń lọ bákan náà tẹ́ ẹ bá tún wọnú tẹ́ ẹ bá wà lórí omi náà oyin náà ní máa fi yín mọ̀nà nínú ìgbì odò ńlá tẹ́ ẹ pé tá a bá tọ̀ báyìí ọ̀nà bí là ń lọ tá a bá tọ̀ báyìí ọ̀nà bí là ń lọ wa man yurisilu riyah bushran bayna yaday rahmati tàlẹ́ntì kọ́kọ́ máa ń ran afẹ́fẹ́ ṣáájú láti lè máa jẹ́ ìtutù ojú fún yín láti lè máa jẹ́ ìsọpin oore ti súnmọ́ tàti ẹ̀sùn jòrè afẹ́fẹ́ yà Allah akbar afẹ́fẹ́ ìdẹ́ tutù òjò ti ń ṣe kí o òjò ti ń sún wa òun ọlọ́run báyìí ló ma ṣe bẹ́ẹ̀ a ilahum ma allah ṣe é tún gbọ́pọ́lọ́ míì bẹ pẹ̀lú mi tá a jọ ń ṣe bí gbogbo wa náà ní wàláì kò sí sọ wá yẹ kọ́ wá jẹ́ pé ti ń tì sí wa yìí a tún lọ rèé yọ lẹ́ẹ̀dá ní kọ́rọ̀ torí ọlọ́run torí ọlọ́run bákan náà tá a bá wá tún wáyà yìí lọ ọlọ́run bá ń sọ wípé qalilan ta'ala allah amma yushrikun títóbi fóun ọlọ́run ọba yìí pẹ̀lú ntẹ́ ń pa ama mi o tí o fọ́ràn ọba kó o ń oṣó lẹ́ tí o fọ́ràn ọba kúò níbi wá wẹ́láwà nífàgbò wọn yóò nínà ń kàlẹ́ nù so olè wẹ́láwà nífàgbò títóbi fọlọ́n ọba subhanahu wa ta'ala kúò níbi eléyìí o bákan náà arúgbó wọn tẹ̀síwájú wípé a'udhu billahi minash shaitani rajim amman yabda'ul khalqa thumma yu'idu ta lẹ́ni tó jẹ́ pé ńlọ nígbà tẹ́ ẹ̀ tí ì jẹ́ nǹkan kan yín wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ eléyìí ní jòwé wá sí nínú sóràtù ṣúrọ lọ́wọ́ gbẹ̀yìn rẹ̀ ó ní lillahi múlíkù samawati wal ard àníkápá ọlá sánmà àtìlẹ̀ èmi ọlọ́run mo ní láàmù tí ń bẹ́ ń bì yín làwọn afáàfin túmọ̀ rẹ̀ fún wa pé láàmù lè mílíkì nìyẹn ìkéyìn ó lè pe ọlá mọ́ rẹ̀ wàláì gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fẹ́ dà láyé ìjọba fẹ́ fi hàn wípò ló ní nǹkan ní ọ̀tẹ̀ wàláì jọ́nà ní ọ̀tẹ̀ chief lọ́kọ́lé ilé lọ́rẹ́rẹ́rẹ́ àwọn yẹn ti pọ̀ tí wọ́n fẹ́ bá sílé wọ́n ti à ń jẹun lọ́wọ́ rọ̀lẹ́ bó ṣe bọ́ bó ṣe bọ́ tanu lọ́ba pọn spray machine sẹ́yìn ó ti kó kílò kọ̀ rẹ̀ nú ẹ̀ ó ti fúlù ẹ̀ pẹ̀lú petrol nígbà fi ń wẹ̀ tí ilé òun ó lóun wọn kàn náà sí i àwọn èèyàn ọmọ mi lórí lọ́rùn ni ó sì fẹ́ fi hàn sí apọ̀ lòkù ní nǹkan òun lè súnmọ́ padà ah, ah, ah. wọ́n dẹ̀ sọ fún chief wọ́n mọ̀ kéde fáwọn èèyàn pẹ̀lú sílẹ̀ yìí o ayé títa sí ọlọ́pọ̀lọ́ rẹ̀ o wọ́n tún wá padà gbé lọ́dọ̀ dọ́kítọ̀ tí wọ́n bá gun lábẹ́rẹ́ oorun náà tó bá tó ta jí padà torí ó yà wọ́n pa ah, màdàmú mo kàn ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ fi dá ìrìn lójú náà ẹ wo dọ́kítọ̀ tó wá bá ń fún lábẹ́rẹ́ sí oríwò èsì rẹ̀ wọ́n á gbà kórí èsì rẹ̀ náà ó lòun lò níyàwó òun lọ́ba sì so mọ́ta ní bá ń gun léṣo ó lòun bóun sì gun paná òun fẹ́ fi hàn pé èmi mo níyàwó mi ó lòun lọ́mọ lọ́mọ àwọn ọwọ́ àna rí ọmọ sálẹ̀ la ó ń so eléyìí fún akálẹ̀ mọ̀ wípé gbogbo tọ́wá ń pè mọ́ rẹ̀ nípe pé kọ̀sẹ́ ń tó lè bi òun wàláhì lẹ́dílà ìlà ìlẹ́wà ó ń tọ̀ tẹ̀ lórí rẹ̀ kí o pé èmi ni olórí yẹn ò nílùú yìí ẹnìkẹ́ nínú yín kò gbọ́dọ̀ mú mi fúnjọ́ méje ìsìlẹ̀ àwọn yóò máa sọ̀rọ̀ òdì lẹ́nu òun ọlọ́run nìkan ló lè pàṣẹ bẹ́ẹ̀ ó ní yakhluqu ma yasha ìǹtọ́ bá wò lòun dá ìǹtọ́ ló wò tó ń dá yìí òun náà ni tá à ń sọ wípé yahabu liman yasha'u inatha onítọ́ bá wò lè máa fún yàn kíkì dá obìnrin obìnrin ọ̀sà máa bí

wọ̀yẹ́ jẹ́ alùmẹ́yìn yàṣẹ́ o àkìmá ẹni tó bá sì wò ó níjó bí yáa da àpin níwà yóò máa kọ́ ọmọ ẹbí mara yóò kọ́ bàbúrò mara yóò kọ́ ọ̀gá mara àmọ́ ìyábẹ̀rẹ̀ olùkọ́lùkọ́ nígbà tó wà ń ṣẹ̀dá yìí ṣé bómi mẹ́jọ ọ̀tá sí mi la òun náà mo fi bẹ̀rẹ̀ ìṣẹ̀dá yìí mo wá ń dẹ́dá yìí nígbà tẹ́mi ń da gbogbo nǹkan pátálẹ̀ ń ṣe ọkọ yóò tún máa wá súnmọ́ yóò tún máa gùn ìyàwó yóò máa mú nǹkan tútù yóò máa gbogbo ganan tó bá sì jẹ́ pé èèyàn bá múlẹ̀ ti àwọn tí ń ṣe búrẹ́dì ẹ ariwo bú ẹni agolo àǹtí po fúláwà o ẹ máa bọ́ o ìkankan lórí búrẹ́dì ten naira tó jẹ́ pé ọmọ bí ọmọ ọmọ ten years yóò jẹ tán láàrin ìṣẹ́jú márùn gbogbo àdúgbò sì ní gbádùn ìjà agbọ́rí wípé ntọ́ àrùn sùn ládùúgbò wa mọ́júmọ́ yìí gbogbo ẹ̀ sáà ń gbóná ni wọ́n ní kí ló dé àwa lọ bá ìmáàmù wa wọ́n ní à ẹ mọ̀ pé oyún ti ń bẹ nínú ìyàwó dàdà ní òní ọlọ́run fẹ́ fetí sí mọ́júmọ́ yìí wàhálà yìí tí ń lómú gbogbo àdúgbò ti mí gbìgbìgbìgbì báwọn ìjà agbọ́rí ìjà agbórí pé ah, kí ni gbogbo ẹ̀ báyìí tí ó gbẹ sáà ń gbà gbà gbà lọ́tún ló pé ah, òní ni ojú lọ́lọ́fẹ́ da ojú sí ọmọ tí ń bẹ́nu ìyàwó wa kò rí bẹ́ẹ̀ òun ọ̀rọ̀ báyìí ló ń ṣe báyìí bákan náà òun wá ń dẹ̀dà ìbọn díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tẹ́dà yìí tó pé tán òun ń tún mú ọ̀nà àyè ibi tí ó gbà jáde òun mọ́nà ìwá òun tún sọ̀nà yìí náà ẹ wá bi kalẹ̀ tán ó tún wá jọyín bẹ́ẹ̀ ṣe rí lóun tonti bẹ́ẹ̀ sì ni yakhluqu ma yasha ntọ́ba wo lò kúránì ọlọ́run ti fi ṣàlàyé fún wa pé wọ́n lè bí ọmọ tí ó lórí mẹ́wàá ó lè ní jù bẹ́ẹ̀ lọ orin náà ló ń sọ láì báyìí òun wá ń ṣe ogun eléyìí láti jẹ́ kẹ́ ẹ lè bá a mọ̀ wípé àníkápọ̀ ọlásẹ́ òun ọlọ́run bá lò ń ní ǹjẹ́ ẹnìkan ń bẹ tí ń bò ń dá sí eléyìí nígbà tẹ́ ẹ wà á dá yọ̀ nǹkan ẹ wá bára yín pẹ̀lú fi ayyi surati ma sha'a rakkabaki orí àwòrán tó wù ọwọ́ ọlọ́run ọba èlò ń fi dá yín ẹ tún wá dá yín tánà ara yín sì tún wí ẹ dákun ọlọ́run dá wa kọjá pé àwọn nǹkan kan ò ní dàgbà nú ara wa kó lè jóore fún wa ni àwọn kankan ń dàgbà kó lè jóore ẹ dákun eyín ẹnu ẹ̀mí àti eyín ẹnu wa sẹ́ tí bá ń dàgbà ẹ ta lọ́fẹ́ wakọ̀ nù wa ná nígbà tẹ́ ń tọ́fẹ́ wakọ̀ ń bẹ ní dùgbẹ̀ eyín rẹ̀ ń ta ni ó lé tí eyín tiẹ̀ ẹ ó mú eléyìí wá kólébà máa jẹ́kẹ̀ fún wa ká tún padà bẹ́ẹ̀ ẹ dákun tó bá mú òórùn wa ihò mú wa ọwọ́ àtàsọ́nà sánmà ta ni ó rìn ní òjò inú kálukú ó ti kú fún mi kó tó wọlé èmi náà ìjẹ́ mi àti ìjọ ṣe mítìn wípé wà o má da má kọ ihò mú wa sókè o kò ní sọ ọmọ kó wọn tó bá yá jọ wá sọ́nà lẹ́ni o má jẹ́ kéyin wa èyí ẹnu wa má jẹ́ ọ̀dàgbà o bí àwọn ti òun ọlọ́run bá wá ṣe eléyìí fún yín sẹ́mi ọlọ́run tí mo wá ṣe báyìí tẹ́ ẹ bá tún wá dàgbàdàgbà tẹ́ ẹ dògbò súnmọ́ yòó ìlú tẹ́ ẹ bá yẹ kú èmi náà ní tún wá gbé yín padà wàyà wàmẹ́ ń yẹrù zukùkùn mí náà sàmá yìí wọlá tálẹ́ǹtì ń tọ́jú yín tí ń sọ ìjẹ̀mú kalẹ̀ fún yín láti sánmà sílẹ̀ tálẹ́ǹtì ń ṣe anabi wa ń pàkíyèsí wá sílẹ̀ kàmájà àfi sọ̀yìn dàbí hadith abdul rọ́ọ̀yù ogun ni a máa pè bẹ́ẹ̀ tàbí ìpayà tó le burúkú inna ruhal kudus màláíkà Jibrilu yìí Ọlọ́run ni kó máa sọ sínú ẹ̀mí mi wípé ẹ eh, anáwó lantẹ̀mú tanafsun ẹ̀mí kan ò ní bọ́ láyé báyìí hátà tẹ̀sítẹ́kìmìlà rísíkò àwọn àjálà àfi tó bá tó lóńtẹ́mi Ọlọ́run kọ fún pé ẹ̀wìn mà ọlọ́jọ́kọ̀ ka USA embassy ó ti dágbére fáwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́dà ó tún ti ra tíkẹ́ẹ̀tì gan ìgbà ah, ká tó rí nǹkan bíi <laughs> Thursday tí mọ́ báyìí <laughs> màá ti wà lamẹ́ríkà òun sì rè nídìí agbo tí wọ́n ti ṣe pure water omi tí ó tún mu fún bí oṣù mẹ́fà nàìjíríà ní ẹ̀rọ lọ́yìí lẹ́nu machine ó tún inú ẹ̀ wá ń dùn pé kò sí wàhálà mo ti lọ láǹtẹ̀mùt ẹ̀mí kan ò ní jábọ́ báyìí lára ẹnìkan hátà tẹ̀sítẹ́pìlà rìsíkọ ha wà àjẹlá ha títí tí ó fi lóun tèmi ọlọ́run ọba kọ fún pé màmá jí para màmá ò ló jí para ntí ó jẹ́ra yí ètí ìtàn ẹ̀mí rẹ̀ gbéná pamọ́ ni wà àjẹlá àsìkò rẹ̀ ń bọ̀ bá tó tó ni ó tó kú fatakulọ anabi ni ẹ wá páyọ ọlọ́run ọba yìí wà á jìmìlì òfin tọ́lá ẹ má wà á di àmúlọ́nà òdì ntẹ́ẹ̀nì tẹ́ẹ̀ jẹ́ ń bẹ̀ wọ́n ti parí ètò lórí rẹ̀ wàláyé ẹni títí ẹ̀ bá ń bẹ́ ń sọ̀rọ̀ díyà yóò lọ jẹ́ ń bẹ̀ ẹni tí ẹ̀ bá ń bẹ lamẹ́ríkà yóò lọ jẹ́ ń bẹ̀ ẹni tí ẹ̀ bá ń bẹ ń japan yóò lọ jẹ́ ń bẹ̀ ẹni kankan ọ̀sà sí ọ sọ ọ̀dàgbére ó ní ọ̀dàgbére kó tó ibà ni kẹ sìn mi ni ṣé ọ̀dàgbére fẹ́ nìkan kó tó máa bọ̀ ká padà ọlọ́run wa sọ wípé a ilahumma Allah ìjọ lọ́wọ́n ọba kan bẹ tó kún èmi ọlọ́wọ́n ọba lọ́ta àjọ ń ṣe kò sí i ìjẹ́ lómi ń bẹ tí wọ́n tún máa ń sìn tí ó lè pààyàn lẹ́kún tó lè pààyàn lẹ́ni tó lè ṣe gbogbo eléyìí bí lẹ́mi ọlọ́wọ́n ọba ọlọ́run ni kúlẹ̀ hàtó burhanakum gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọlọ́wọ́n ọba lẹ̀ tẹ́ ń lọ sí nǹkan mi ẹ mú ẹ̀rí tẹ́ ẹ fi tọ́sí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ mú wa o in kuntum sadiqin ká pé ẹ lódodo lórí nǹkan tẹ́ ń ṣe wípé ẹ ń bá ti lè dúró lórí odó fúnjọ́ méje síjọ́ mẹ́sàn-án tán sì sí ń gbẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ ti bọ́ sí i ẹ ń bá tilẹ̀ jẹ́ òun wíláwá ní fagbo ọ̀rọ̀ ẹ̀ ti bọ́ sí i ẹ má lè laago lásìkò báyìí lọ́gbọ̀njọ́ òru àwa àmà àfáàmà àwa mẹ́ntì ń lu tiẹ̀ náà mà tó bá jẹ́ pé ìsìláàmù yìí lọ bá ń ṣe ànàbí ọ̀la kàǹtì ògùn o àkàǹtì tòní òun náà ni ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí eléyìí ń jẹ́ ìtọ́ka fún wa wípé tọ́ba jẹ́ pé lórí ọ̀rọ̀ islam là ń sọ ànábì ọ̀la kàǹtì ogun àtútù sọ láì mọ iye ìgbà àkáǹtì ẹ̀ náà ni ọlọ́run bá ànábì wí báyìí lẹ́kítọ́rì sì ní sí àáfà tí nǹkan báyìí bá ń ṣe mí kí ni kí n máa ṣe kí ọlọ́run ní ká máa ṣe ọkọ̀ọ̀kọ́ júwe ẹ̀ gan pé sọ́lọ́run ọ̀sọ̀rọ̀ lẹ́mìí tiẹ̀ náà ìwọ tó ń sọ pé kí n ju ọlọ́run ọba fọ yìí bó o ṣe ń bọ́lọ́run ọba rẹ lò ní kọ̀rọ̀ àti ní gbangba ǹjẹ́ ẹ̀dà bí ẹgbẹ́ rẹ ńlọ kó sínú ẹ̀mí tó ń bẹ̀rù ńlọ kó sínú ẹ̀mí tó ọgbà pé òun ló lè sàánú rẹ abẹ́ ń tọ́ dọ̀ tọ́ máa tọ́ máa ń tó lè sí ọ́ tọ́ máa ń tọ́jẹ́ wípé ìwọ gan ọ̀mọ̀ nú ọ̀rọ̀ ara rẹ̀ ẹ àwọn afẹ́fẹ́ sọ̀rọ̀ àbàbẹ̀ lọ́hùn àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ọba jọ̀ọ́ jàre má sọnù gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ a mọ̀ bó ṣe ká mọ̀ jẹ́ a lè dùn lórí bẹ́ẹ̀ náà wá jí ó jóríire fún wa láyé àti nálìkì àmà bí àwọn onímọ̀ rahman a tún máa tẹ̀síwájú insha Allahu ta'ala lórí ètò yìí in kana fil baqiya hada وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run a sì kí àwọn ọ̀sítàṣù wa kú ní àti àtàrọ̀ kọ́nà balẹ̀kọ́lá kí ọba ní sanwó ní ẹ̀sán olóore eléyìí ni ètò yín tó wa dáwọ́tò rẹ̀ hák ìpèpè òdodo èyí tí wọn ò lù tí máa ń dé sí ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa ní àti ìyànà Bódìjà Central Mosque kọ́nà balẹ̀kọ́lá kọ́ba ní sànú àwọn ustaz wa àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí à ń fi ọkàn tí a fi ń bá wọn lọ so inshallah ta'ala ní ànábóríjà central mosque àwọn oríṣiríṣi ẹ̀kọ́ òní agbékalẹ̀ fún ògo ọ̀la islam tá a mọ̀ sí àwọn ọmọ wa so ní inú mọ́ṣáláṣí ìdánilẹ́kọ̀ọ́ ọmọ ń lọ níbẹ̀ bákan náà láti ha odidi alukurani sórí fún àwọn ọmọ wa tí wọn ò tí ì ju ọmọ ọdún mẹ́fà sí ọmọ ọdún méjìlá lọ so tí wọn ò tún máa kọ́ nípa conventional study èyí tó jẹ́ ìmọ̀ tòde tòní mbẹ ní masters wa ní yànnà bódìjà náà so bákan náà àwọn ọmọ secondary school láti js one js two nìkan òun náà ní school ti adálẹ̀ta àmọ̀ sí school of science tọ́jà yìí pé sáyẹ́nsì àti ẹ̀kọ́ ẹ̀sìn àti how do the alukurani sórí àti kọ́ nípa èdè lárúbáńgbà tí ọmọ bá fi jáde ss three egbélé náà ó ń lọ ní masters wa ní yànnà bódìjà bákan náà ilé kí ó ta ti ń kọ́ nípa èdè lárúbáwá àti ẹ̀kọ́ ẹ̀sìn tọ́jà yìí pé weekend àtijọ́ wednesday òun ni a máa ń fi kọ́ ẹ̀kọ́ níbẹ̀ tá a mọ̀ sí madu darila hadith fún àwọn àgbàlagbà so ilé náà ó ń lọ ní márasiwa ní ìyànà bódìjà tí a bá fẹ́ mọ̀ nípa àwọn gbogbo àwọn prógámù tí a dárúkọ yìí àti àwọn prógámù míì tó jẹ ẹ̀kọ́ nítorí pé ẹ̀kọ́ òun ló ṣe kókó jù so ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one so àwọn tí a jọ wá sínú ilé agbára ní alẹ́ tòní àwọn náà ní sitasu wa Abdulrasaq arúgbólosúnà wọn bẹ pẹ̀lú wa bákan náà bàbá wa bàdà bárahu àwọn náà ń bẹ pẹ̀lú wa munirudin so bákan náà ẹni tí wọn kó gba sòdí wa àwọn náà ní sitasu wa Suleiman Muhammadu Awwal amúdíẹ̀yà ẹni tí wọn ń darí ètò láti àárọ̀ àwọn náà ní àfọwà Suleiman Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam. wa